إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الحمد لله الحمد لله الذي لا شريك له في أفعاله ولا شريك له في عباداته ولا شريك له في أسمائه ولا شريك له في صفاته جل جلاله وتقدست أسماؤه وتعالى جده أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run أبا wa ọba Allah ọba tí ó nígbàkejì nínú gbogbo iṣẹ́ tí ń ṣe gbogbo ọdọ́lọ́run ọba aláàpẹ̀ níṣẹ́ rẹ̀ tí ń ṣe kò sẹ́nìkan tó lè bọ́lọ̀ ṣe kò tí ó lè ṣerú ẹ̀ gbogbo tá aláàbá tí lóhun lòun ń ṣe èyàn gbọ́dọ̀ gbà sínú ọkàn rẹ̀ pé ẹnìkan tó lè ṣerú ẹ̀ tó lóun lọ bá olùṣe gbogbo nǹkan kò sí nǹkan kan tí ọ̀rọ̀ ọ̀rùn fọ́lọ́n láti ṣe ọba yìí kò sẹ́nìkan tọ́jọ́ nínú ẹ̀dá ọlọ́run tá a máa fún ní ìjọsìn tó yẹ ká fún ọlọ́run bá wa kò sẹ́nìkan tó lè tẹ́rí sí ìjọsìn ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run bá aláàpàṣẹ fún wa yìí pé ká máa fi sìn ẹnìkan ò tó bẹ́ẹ̀ ó tún wá sọ lórí ilẹ̀ nínú gbogbo tọ́lọ̀ ń dá ipé ká máa ṣerú ẹ̀ fóun náà ọlọ́run ọba aláàníkan lọ́ba tí ìjọsìn wa tọ́ sí lódodo ọba táwí yìí kò sí irú fún nínú àwọn orúkọ rẹ̀ kò sẹ́nìkan tá a lè pè lórúkọ tọ́lọ̀ ń jẹ́ kò sẹ́ni tó lè jó tọ́lọ̀ ń jẹ́ kò sẹ́nìkan tó tẹ́rí sí tó lè tẹ́rí sí orúkọ ọlọ́run ọba wa àwọn ìròyìn ọlọ́wọ́n bá pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ́n bá aláàbá fi ròyìn ara rẹ̀ àbí tó ní ká máa fi ròyìn hun a gbọ́dọ̀ fi ròyìn ròyìn ẹnìkan nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba gbogbo tó yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá òṣèlè tó ẹni tó dáa Allahu akbar Allahu akbar Allahu akbar ọlọ́wọ́ bá aláàtọ́bí yìí àwọn afi títún bẹ̀rẹ̀ náà bẹ̀ẹ́ gbogbo tá a ṣe táàfi wa máa wá orogún fún ọlọ́wọ́ bá náà nínú iṣẹ́ ẹ̀ nínú ìjọsìn ẹ̀ nínú àwọn orúkọ àti ìròyìn ẹ̀ kọ́lọmọjẹ́ ní kọ̀kan wa ọmọ o wọ́n jẹ́ wá igbákejì fọlọ̀ ọlọ́mọjẹ́ wá igbákejì fún Allah gbogbo tí a bá ń wá tàǹfẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní kọ́lọ̀mọ́sà máa darí wa lọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àní ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anẹ́bùwa Muhammad kọ́bà gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ lápapọ̀ kọ́lọ̀mọ́sà ṣẹ́wà náà sáàrin àwọn ẹni rẹ̀ mú kí àwọn bàbá wa bàbá wa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà mọ̀bẹ̀lọ́wọ́ bá fún yín àti bọ̀tán yín kọlọmọ́sà ní kọ̀dá ìlú náà kọlọmọ́jẹ́ ọ̀dà roma yín lọ́wọ́ kọlọmọ́jẹ́ ó tún kọlọmọ́ fi yín gbé ẹ̀sẹ̀ ìsìláàmù ga kọlọmọ́ fi yín gbé súnà nábì ga kọlọmọ́ fi yín rẹ ẹ̀ bídíà la hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim mo wá kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ nílùú Ìlúà àti gbogbo àwọn ìyá wa lóbìnrin àwọn sisters wa àwọn brothers wa àwọn ọ̀dọ́ tí ọlọ́mọba aláàgbélìdé nílùú wa Ìlúà kọ́lọ́mọba aláàkọ́mọ́sàjì èyí tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ó èyí tí ọmọ kókó wa ní ìlú wa ìlú wa lẹ́ni òun náà ni al-a'malu ash-shirkiyya allati istahana ha al-muslimun ay ba'du al-muslimin àwọn iṣẹ́ ìbọ̀rìṣà àwọn iṣẹ́ tó ní ṣe tí wọ́n apá kan àwọn mùsùlùmí tí wọ́n fojú kéré tí wọ́n rí pé eléyìí ò jẹ́ nǹkan kan ọ̀yọ̀yàn kò nínú Islam eléyìí ọ̀sọ̀yàndọ̀ta ọlọ́run eléyìí ó gbajúmọ̀ táwọn èèyàn ń ṣe Islam ò ní kí a má bá wọn ṣe orò kíni jama orò ìdílé nínú ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ orò àti Islam sì ní ẹ̀yìn ọ̀tá làwọn méjèèjì wọn kìí ṣe kankan náà nítorí agbé ìdánilẹ́kọ̀ọ́ yẹwà òun náà ní ká lè pe àwa mùsùlùmí sákèsí àwa tá a mọ̀ a mọ̀ wá bẹ̀ wá a mọ̀ wá rọ̀ wá a sì máa ṣàdúrà fún wa pé kọ́lọ̀wọ́n láàánú ẹ̀ kọ́lọ̀mọ́sà yíyọ àwọn iṣẹ́ ikú lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwa tá a ti máa ṣe kọ́lọ̀mọ́dé a ṣe àwa tá a ti ń ṣe kọ́lọ̀mọ́gbà lọ́wọ́ wa àwa tá a ṣe rí ọlọ́mọdé a ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣíríkù etí wọ́n ń pè ní ìbọ̀rìṣà tí wọ́n ń pè lẹ́bọ àṣíríkù billahi wa ja'lu sharikin lillahi fi af'alihi wa ibadati òun náà ni kéèyàn mú irú fún ọlọ́run tí wọ́n ń pè nírú ni pé irú ọlọ́run kéèyàn mú kankan nínú ẹ̀dá ọlọ́run ọba kọ́ máa gbé sípò ọlọ́run kọ́ gbà pé fi af'alihi gbogbo àwọn iṣẹ́ tí ọlọ́run bá aláǹṣe òun náà lè ṣe wá ibadatihi gbogbo àwọn ìjọsìn tó yẹ ká máa ń fún ọlọ́run ọba alẹ́ fóun náà eléyìí ni wọ́n pè ní iṣẹ́ ẹbọ iṣẹ́ tálà máa ń ṣe gbogbo àwọn àlàmọ́ iṣẹ́ tọ́lọ́ máa ń ṣe ká máa wá pé ẹnìkan náà tún bẹ́ ti gbóǹtọ̀ òun sípò kí wọ́n sọ fún wa rí pé ah, eléyìí ní ìjọsìn tí ọlọ́run pa wá láṣẹ ká máa fi sìn kéèyàn wá ní tàbá fi sìn lọ́hùn tán a tún lè fi sìn nǹkan míì níta ṣe fọ́lọ́run ọba tá a pè ìjọsìn yẹn ẹnìkan tún bẹ lẹ́yìn ọlọ́run ọba tá lè ṣerú ẹ̀ fún ètò wọn pè lẹ́bọn náà nìyẹn definition ẹ̀bọn nìyẹn kọ́lọ̀ mọ́jà bá wọn ṣe mọ́jà gbé ipò ọlọ́run ọba fẹ́ lòmíì mọ́jà gbéṣẹ́ ọlọ́run ọba fẹ́ lòmíì ìjọsìn tọ́lọ̀ ní ká máa fi sìn mọ́jì adájú pẹ̀lú mí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ká máa wá fi sìn torí ọlọ́run ní gbà ọlọ́run ní sekí ní jama ọlọ́run ní gbà kò ní gbà kò ní gbà ẹni wọ́n bá fi jọba ìlú tí wọ́n bá ní ọba kan tó fẹ́ dìde kò ní gbà ẹni wọ́n bá fi jẹ pírẹsidẹ́ǹtì tó bá ní ẹnìkan tó fẹ́ dìde kò ní gbà padà ni wọ́n fi hàn jẹ ìmáàmù mọ́sálásí tí máa ń gbọ́ pé àwọn tó ṣe mítìn pé wọ́n fẹ́ yẹn lòmí kò ní gbà walillahi masalul a'la ọlọ́wọ́n bá ló ní àpèjúwe tí ó dáa jùlọ ẹ̀yọ́ máa yá mi ashiriku billah ìmá ṣẹbọ sọ́lọ́run akibarul kabairi wọ́n ní kálẹ̀ mọ̀ yí pé òun ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù wá a'zamu dhunub òun náà ní ẹ̀ṣẹ̀ tí ó tóbi jù níwájú ọlọ́run ọba wa tí wọ́n bá ní èèyàn ń ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó ń ṣe yìí ọmọ tóbi wájú ọlọ́run ọmọ tóbi wájú ọlọ́run ọmọ tóbi wájú ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ah nítorí ọmọ ń ṣe yìí mọ̀ tóbi ní gbogbo ẹ̀ṣẹ̀ tó tóbi ọlọ́gàá lè ẹ̀ bí bóun jẹ́ gbogbo ìmọ́lọ́lọ́kan ìgbọ́lọ́lọ́kan ìsinlọ́lọ́kan ìgbádalọ́lọ́wọ́ bá nìkan wọ́n ní wa àzọ́mù zonobi alal itlaq tí a bá ní ká máa ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba téèyàn máa fi ń ṣe ọlọ́run wọ́n ní ẹbọ ní ọ̀gá gbogbo wọn kò sẹ́ṣẹ̀ míì tó tóbi lẹ́yìn ẹbọ kọ́lá abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu afọ́ abdullahi ibn mas'ud náà wọ́n sàábé ó ní sàádì tó nàbí yà sallallahu alaihi wasallam ó ní mọ́kúkú bí anábì wa muhammad sallallahu alaihi wasallam mo ní ayù dhanbi a'zamu inda Allah ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba wa ó ní mọ́kúkú béèrè ayù dhanbi a'zamu inda Allah ìwọ muhammad òjíṣẹ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba tí ọ̀sẹ̀sẹ̀ mi tó tóbi tó mọ́ kọ́ọ́lá abdullahi masudi anabi sọ fún un an taj'ala lillahi nidda an taj'ala líláyí nídà òun náà ni kò ní nídù ìdánpẹ̀ nídù ni èèyàn tí òun gbẹ̀tọ̀ ọlọ́run ọba fún ọlọ́run ọba kékeré nídù ni ọlọ́run ọba kékeré tọ́jẹ́ pé tọ́ bá ti sin Allah tán ó tún sin òun náà kò sẹ́ni tí ó mọ̀ pé ọlọ́run bá Allah òun ló wà lókè sánmà gbogbo kèfèrí náà lọ́mọ àwọn ní ìbá kọ́dá wọ́n ní ìbá kíní ìbá ṣẹ̀dá akọ́dá yẹn ni àdábì Adam aṣẹ̀dá ni ọlọ́run ọba àlá wọ́n wá gbọ́ àwọn méjèèjì sí ẹgbẹ́ ara wọn wọ́n ń ṣe kíní wọ́n ń júbà fún wọn wọ́n ń ṣèbà fún wọn ìbá akọ́dá Ádámà ìbá aṣẹ̀dá ọ̀rọ̀ yẹn ti dàrú Ádámà ní ìkankan tó lè sẹ́nu ayé kò sí tó lè fún wa kò sí tó lè gbà lọ́wọ́ wa òun kọ́ dá wa kò lè rọjò kò lè pa àyàn kò lè múyàn wálé ayé kò lè múrúgbìn jáde aṣẹ̀dá yẹn òun náà ni ọba tó yẹ ká máa sọ pé ìbá rẹ̀ nìkan ìtumọ̀ ní pé títóbi fún ọlọ́run ọba nìkan abúláwò mọ̀súlẹ̀ ànábì ní àǹtẹ̀jẹ̀ àdàlélá yìí ní da ẹ̀ṣẹ̀ tó tóbi náà ẹ̀ṣẹ̀ tó tóbi jù náà níbi kò ní nǹkan mí nínú ẹ̀dá ọlọ́run kò gbé sípò ọlọ́run wọ́n àkàlàkọ́kà ọlọ́run ọba aláàdìkan ló sì dá ọ nígbà tí ń dá ọ ẹnìkan kan kún lọ́wọ́ nígbà tí ń dá ọ ẹ wo bí rọ̀ṣúlù ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn fẹ́ni tó bá nílà ká ẹ̀ ìtumọ̀ ní pé ẹni tí ọ̀ dá ọ gbọ́dọ̀ gbé sípò ọ̀nà aláàtọ̀ dá ọ lóun nìkan tó bá fẹ́ sìn òun nìkan náà ni kò sékè ní kò sẹ̀ kúlìtù abúlé azim ah ìmọ̀ wá irú fún ọlọ́run kéèyàn máa ń wá igbákejì fọ́lọ́run à ìnàdárí kalẹ̀ azim ẹ̀ṣẹ̀ yẹn tóbi lóòótọ́ abdul masud wọ́n ti gbọ́rọ̀ yẹn yé lẹ́sẹ̀kẹsẹ̀ yìí pé gbogbo táwọn yẹn ń júbà fún tọ́lọ́run bá aláàdá ni kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa kólítò tún ma ayì mo tún wá béèrè pé èwo tún ni ó tún tóbi lẹ́yìn kéèyàn máa wá igbákejì fọ́lọ́run وأن تقتل ولدك تخاف أن يطعم معك òun ni kọ yóò àdásọ́mọ̀ rẹ̀ kọ́ sí pa lẹ́yìn ẹbọ èèyàn máa pa ọmọ tó bínú tó fi mọ́yàn pẹ ọmọ tó èèyàn bínú àbí tó èèyàn ti sẹ́yún ọmọ tí ń bọ̀ èèyàn ti dọ̀dára ńlá nítorí òṣì ó sì mú ọmọ balẹ̀ ó sì sàládà àwọn lárúbáwá máa ṣe é nítorí káwọn ọmọ obìnrin káwọn bá tàwọn lọ́sì torí pé ìnáwó ìnáwó wọn máa ń pọ̀ ní máa ń sin wọn lẹ́lẹ́ ọkọ̀ àdẹ́bì ni ẹni tó jí láàárọ̀ tó dẹ̀ pa ọmọ bíbí inú ẹ̀ ọ̀ràn tó tún kù lẹ́yìn ẹbọ nìyẹn kúlìtú abúlámọ̀súdì mo tó wá sọ pé súnmọ́ ayé ẹ̀ṣẹ̀ wo ló tún kù iṣẹ́ ọ̀daràn wo ló tún kù lẹ́yìn yẹn kọ́ọ̀lá àtúnṣá ni àhàlì lẹ́tà járíka àdẹ́bì ni òun náà ni kó máa bá ìyàwó níbọ̀ rẹ̀ lásìkò sínà ìyàwó láńlọ́ọ̀dù ìyàwó tẹ́lẹ̀ǹsì àwọn tẹ́jọ gbé àdúgbò tẹ́jọ kọ́lé kọmọ kí ọkọ rẹ̀ kọ́dẹ̀ máa báyàwó ẹ̀ láti pọ̀ ànábì ní iṣẹ́ ọ̀daràn tó tún wà lẹ́yìn kéèyàn pọmọ tó bí nìyẹn mutafakun alẹ́ àdíyèsí al-Bukhari wa Muslim ló ṣe kíni ni wọ́n gbà wá wọ́n yìí tí a sì máa dìísì yẹn wá afẹ́ fi jẹ́rìí pé iṣẹ́ ọ̀daràn pọ̀ kéèyàn pààyàn iṣẹ́ ọ̀daràn ni kéèyàn ṣe sìná iṣẹ́ ọ̀daràn ni kéèyàn mutí iṣẹ́ ọ̀daràn ni kéèyàn jákùn ẹbí iṣẹ́ ọ̀daràn ni kí yọ gbá àyàn iṣẹ́ ọ̀daràn ní gbogbo iṣẹ́ ọ̀daràn tí ń bẹ nílé ayé tí ìmọ̀ ń dáhùn wọ́n ní ọ̀gá rẹ̀ òun náà ní kíní èyí kí ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹlòmíì tábà ní só pọmọ rẹ yóò ní ọlọ́run mọ́jọ́ oṣù orí burúkú tó ń fi wá pọmọ tó ń bí àmọ́ só dé pàró yóò ní ìyẹn ọ̀jẹ́ kankan yóò ní ibi àá ká fún kẹsàrì ní ti kẹsàrì ká sì fún ọlọ́run ní tọ́lọ́run ǹjẹ́ o lè sẹ̀sẹ̀ náà pẹ̀lú ìyàwó oníbọ̀rọ̀ yóò ní ọlọ́run mọ́dójú tòun láyé kọ́lọ̀ mọ́jọ òun ríru ẹ̀ àmọ́ èso lè gbẹ́bọ sí ìta mẹ́ta àní ẹ̀ ò ní kankan ṣe pẹ̀lú imán bí òun gbé ta ayéfáyé ni káwọn ayé káràn lọ ìtumọ̀ ẹni pé àwọn èèyàn fojú kéré ẹbọ wọ́n wá gbé àwọn ẹ̀ṣẹ̀ míì àwọn ẹ̀ṣẹ̀ míì tó tóbi wọ́n gbé wọ́n gbé tóbi lọ́kàn ju ẹbọ lọ bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ ńlá tó yẹn gbọ́dọ̀ máa dá ní ìtafẹ́ fàjáde ni pé tó máa ń pè yín lọ́daràn ẹlẹ́bọ̀ lálákọ̀ọ́kọ́ ẹni tó ń dì náà yàn lọ́wọ́ bá rẹ̀ ti bẹ̀ lókè ọba ti ń fún jẹ ọba ti ń fún mu ọba ti ń protect ẹ lóru nígbà tó sùn ọba ti ń sọ tí òjì mọ́tò ọpa nígbà tí ń travel ọmọ ìyá mi ọkà àwòkù wàláhì tí ọlọ́run ọba aláàbá gbá ọmú lérí pé o tún ní nǹkan mìíràn yàtọ̀ sí Allah kò sẹ́ni tó gbọ́ o nílé ayé bí gan kátó wá pé jáde kìí àbọ̀ ẹ̀yọ́ máa yá mi nílùú ìlúwà ẹ̀rí wà lérí tí ń sọ inú alukọ̀rán kẹrìm àdísìlámú wá wákọ̀ àyà ní kọ̀rán a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ sọ ní sọ́tì Ibrahim àyà 30 ọlọ́wọ́ bá ní waja'alu andadan liyudillu an sabilihi ọlọ́wọ́ bá ní àwọn èèyàn ọmọ ti wá àndádù fún mi plural nídù ó ní àndádù ọlọ́wọ́ bá kó àndádù sí ẹ̀kùnlé wọn gbogbo ni wọ́n ní àwọn àdádù lé wọ́n ní àdádù láàrin ìlú wọ́n ní àdádù ní gbogbo ilé ilé tí wọ́n kọ́ ilé lébì àdádì ni pé gbogbo àwọn nǹkan tí èèyàn gbà pé ó lè ṣe tọ́lọ̀mọ̀ sínú ayé ọlọ́run bá ní waja'alu lillahi andadan liyudillu an sabili ọlọ́run bá ní nígbà wọ́n sì ti wá ní nǹkan tí wọ́n sìn wọ́n padà sọnù kó lójú ọ̀nà ọlọ́ tó bá ti yà sí apá òsì ó ti kó lápọ̀ tó ní kòlìtàmọ́tàún ọlọ́wọ́ bá ní rí ànábì sọ fún wọn yí pé ẹ máa gbádùn lọ kòlìtàmọ́tàún ẹ máa jẹun tí mo dá sílé ayé ẹ máa wọ́n tí mo dá sílé ayé ẹ máa gun tí mo dá sílé ayé ẹ máa kọ́lé gbogbo tí mo dá sílé ayé ẹ máa fi gbádùn kòlìtàmọ́tàún tó fi jẹ́ pé kèfèrí ó gbádùn láyé àmọ́ kò ní gbádùn lọ ọlọ́wọ́ bá ní ẹni kan máa ṣe kí ni kan máa gbádùn sóhun kọmọ wá mọ́sálásí jímà kó tó máa múlẹ̀kẹ́ àwọ lọ́wọ́ kọmọ ní kí n lè mọ́ mọ́sẹ̀ fún ọlọ́run wá ní ẹni ẹni kọmọ sọlá òun ni bàbá àdínní àbí ẹ̀hẹ́ òun lábọ́bá jẹ́ àfi lè mọ́mù jẹ́ náà wà nílẹ̀ yorùbá jẹ́mà ọlọ́run bá ní gbogbo àwọn ẹlẹ́bọ tẹ́ sọ fún tí wọ́n gbọ́ ọlẹ́ni ẹni ìgbádùn wọn fásitì dẹ̀ ọlọ́mọṣẹ́ sọ wọn bẹ́ẹ̀ ọlọ́run náà anọ́ọ̀sì fún gbogbo àwọn ẹlẹ́bọ ọlọ́run bá ní èmi ò ní dìnnà yín ní ìkẹ́ mi láyé ẹ̀yẹ máa gbádùn nínú tí mo dá èmi mo dá o ẹ̀yin wá bọ́ sẹ́ńkùlé ẹgbẹ́ èrè tẹ ẹ̀yọ látara igi tẹ́mi dá ẹ̀ wá ń pè èrè lọ́lọ́run ẹ̀yin bó posí lérí ọlọ́run bá ní tàmá tàwọn ẹ̀ máa gbádùn ayé èyí ní dìnnà yín náà wọ̀n kẹ́ ayé ń fún yín àmọ́ ò fa inna masirakum ila an-nar àmọ́ ilẹ̀ mọ̀ pé kò sí tó ní ẹmọ́ wọ̀ náà tẹ́ bá ti jáde láyé inú náà ni bùdé sí yín suratu Ibrahim aya tààtì lọ́wọ́ ẹlẹ́bọ̀ wọ̀ náà bí ò ní wọ̀ náà jama yọ wọ̀ náà àhẹn tẹ́lẹ̀bọ̀ wá ń rọra mọ́tò tí ń kọ́lé tí ń fẹ́yàwó kí bàbá olórí aláwo tí ń bá ń gomọ́tò ẹ̀sán lamẹ́ríkà ń gbádùn n'i o ọlọ́run ní kọ́ mọ́ gbádùn ìgbádùn yẹn ìyà ní ọ̀padà sí kíní ní ọ̀padà gbẹ̀yìn ẹ̀ sọ ha shirka wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn máa ń kú lérí ẹ̀ tẹ́yìn máa ń gbé ọlọ́run ọba wọ́n ní ọlọ́run ọba tó bá wù ú gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátátéyàn máa ń ṣẹ̀ jáde láyé tí ò túbá ń bẹ̀ wọ́n ní ọlọ́run bá àlá ó lè fẹ́ rí ẹ̀ṣẹ̀ yẹn jìyànjọ́ àlìkìyàmà ilà shirk ẹlẹ́bọ̀ nìkan lọ́lọ́run ní fẹ́rí yìí ọlọ́run lè wò ó pé ìwọ́ pààyàn ọ̀dà ó túbá iná tó yẹ wọ̀ ní nínú àánú mi mọ̀yọ̀ǹda rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀yọ̀ǹda rẹ̀

tí ọba wù kọ́ ìtumọ̀ ẹni pé yóò fi síná yóò padà wá yọ kó nínú iná àmọ́ ẹlẹ́bọ innal ladhina kafaru min ahlil kitab ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí inú àwọn jù àti christian wal mushrikin àtàwọn ẹlẹ́bọ fi nari jahannam nínú nájà ànámọ̀ ni wọ́n wà wọ̀ khalidina fiha òun ní jáde máa ń bẹ̀ àní jáde máa gbogbo ẹlẹ́sìn míì àtẹlẹ́bọ ibìkan náà lákò wọn sí mọ̀náfìkì tí wọ́n mọ́sálásí tí sì ń bá wọn ṣẹbọ lábúlé ńkọ́ tí wọ́n jọ ń sọ̀rọ̀ a sì jọ ń kí jẹ́mọ̀ àjọ ń kí ìdì àyín àjọ ń lọ mọ́ka àjọ ń gbà yọ̀rọ̀ mọ̀tán ọlọ́wọ́ bá ní inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a yọ́lọ́run ọlọ́wọ́n bá ní mọ̀náfíkì yẹn ọlọ́wọ́n bá ní kẹfẹ̀rí lòun náà ibi kan náà láti kíní ìlàkùnmọ̀sí torí pé nǹkan náà wọ́n jọ ń ṣe ìtumọ̀ ní pé o lè gba o lè nígbàgbọ́ méjì o lè nígbàgbọ́ mélòó jama méjì ìgbàgbọ́ kan náà lónìí islam náà sì ní ìgbàgbọ́ tó gbọ́dọ̀ ní inna dina inda islam ọlọ́wọ́n bá ti là pé má ṣẹ̀sìn mí islam tó bá tó bá tó wọ́n yọjú mọ́sálásí mọ̀náfìkì kèfèrí ni ọ́ mọ̀náfìkì náà kèfèrí ni òun ní wá ní ọkọ̀ ọ̀kan torí pé òun yọjú ní ọ̀nà méjèèjì òun ṣiṣẹ́ àfáà òun ṣiṣẹ́ babaláwo eh, àwọn èèyàn mọ́bí tán fẹ́ tọ̀rọ̀ rẹ̀ sí wọ́n ní bó ti wáyé tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ nígbà míì yóò ṣàdúrà fún yín nígbà míì yóò fún yín ní sẹ́rẹ́ ibi kẹ́ẹ̀mọ́ ọlọ́run táwa sí nǹkan náà nígbà bá ní sọ̀rọ̀ òun là á ṣe kínní òun là á pè àdúrà lágbára wa àwọn táwọn bá ń singi ìjọ táwọn bá ní máa wá igi àjọbàléká igi òun mẹ́sìmẹ́sì ọ̀gẹ̀dẹ̀ omi mi a ní kọ́lọ́ fẹ́ fi ṣe ó ní ìṣòro yìí pọ̀ ìyá kan wa ìyá kan náà nǹkan nìkan sì ní ìyá pẹ̀lú ìwọ ọlọ́run nìkan ẹjẹ́ àfìsẹ̀ sílẹ̀ ká padà sínú ìsìláàmù kọjọ́ tó ṣe kí ni jama kọjọ́ tó lọ torí tọ́jọ́ bá lọ kí káàdì ẹba jó tán káàdì ẹba jó tán ẹ̀mí rẹ̀ láàrin fà sí jama ọlá ẹ̀kọ́ sẹ́ni tí ọ̀dà padà wáyé wá tó ṣe mọ́ bá ṣe wò lúwáyé ta wáyé ẹ àwa gbára wa mọ̀ràn kọjọ́ tó lọ àwa ṣàdúrà fúnra wa kọ́lọ̀ jẹ́ agbọ́ kọ́dà wa bẹ̀ wá wá rọ̀ wá pé ká dákun torí kò ní da kájọ gbé ilé ayé kájọ máa ríra wa kájọ máa jẹ́ kájọ jẹ́ ara kájọ jẹ́ jàmá káwọn kan máa wọlé jálè kíyámà káwọn kan máa wọlé jẹ́nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àyà yìí wà ní sọ́tún nìsa àyà 48 bí tọ́lọ̀ ti ń sọ pé òun ò ní sàfojì fún ẹlẹ́bọ̀ kò sẹ́ni tí ó bẹ̀ òun tó ń ṣe tó wọ́n gbà àṣírìkùlà akbar yuhbitu jami al-amal wọ́n láwọn ẹbọ láńlá ta fẹ́ kà yìí jàmáà àwọn ìbọn lálá yìí wọ́n ní ìmọ̀ ń ba gbogbo sẹ́ẹ̀rẹ́ tẹ́yìn bá ṣe jẹ́ ẹni bá ti ń ṣèkan nínú àwọn ìbọn tá a fẹ́ kà yìí tí ó kà á sí tó wù pé èyí lè yàn jẹ́ nǹkan kan àwọn èèyàn pọ̀ ńbẹ̀ tí wọ́n ń ṣe kọ́dà àwọn mọ àwọn àfa tó wà ńbẹ̀ tí wọ́n ń ṣe tó wù pé kò jẹ́ nǹkan lóòótọ́ ọlọ́run sọnù kọ̀ lára mọ́ èyí ò ní nǹkan kan ṣe ẹ̀ wọ́n Muhammad sallallahu alaihi wasallam tó bá ti ní nǹkan míì tó tó mú papọ̀ mímí ọlọ́run aṣọ́rákì tó mú nǹkan míì tó tó mú lọ́lọ́run ọba tó ń sìn àbí tó ń pè àbí tó ń bẹ̀ àbí tó ń wánà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ àbí ń wáṣọ lọ́dọ̀ ẹ̀ la yahbatanna amaluk ọlọ́run ọba ó ní dájúdájú láàmù tó wà ń bẹ̀ dájúdájú ni núùnù tó wà ń gbẹ̀yìn ẹ̀ lọ́dọ̀ àwọn oníkéwú núùnù tàwùkìdì dájúdájú ni ọlọ́run ọba ní dájúdájú iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ dájúdájú ìtumọ̀ rẹ̀ ni láà àti náà tí wọ́n bá kó méjèèjì wọ́n bá kó bo váàbù kan nǹkan yẹ kò sí dáwùtù mọ́ mẹ́ ọlọ́run wá dájú kó ànábì ìpín wa ànábì tó bá lè bá wọn ṣẹgbẹ́ àwọ ìwà ànábì wọn náà lọ bí wọ́n ti ń ṣe ìmùlẹ̀ ó lè múlẹ̀ ó ń gbé bọ́ síta mẹ́ta ìyá ànábì ọlọ́dọ̀ àwọn tí wọ́n ń kalẹ̀ fún látà àti òzá àti manata àti hubel gbogbo sẹ́rì rẹ̀ pátá ti bàjẹ́ o ìtumọ̀ ẹni pé ibi ẹbọ lágbára sí yìí máa ń ba ẹ̀sìn jẹ́ yìí máa ń ba iṣẹ́ eré jẹ́ yìí máa ń ba àrùn jẹ́ yìí máa ń ba àwẹ̀ jẹ́ yìí máa ń ba hajj jẹ́ sàkáàtì àṣedáadáa sáwọn aládùúgbò atúnlùṣe atúnléṣe aráyàn lọ́mọ́kà kọ́lé kéwọ́ ara wọn àfáà lọ́wọ́ òfò ńlá ni lẹ́bọ bí òróǹro ti bọ́ sínú màálù tí í ṣe kí ní jama ti bẹ̀rẹ̀ màálù jẹ́ jama òróǹro kéré lóòótọ́ àmọ́ bá bọ́ sínú màálù bó ṣe tóbi tó yóò ba gbogbo ẹ̀jẹ̀ kò ní wúlò mọ́ àwọn iṣẹ́ rẹ̀ ò ní wúlò kò ní sí wásìnù fọ́njọ́ àlìkìyàbà yìí pé wọ́n fẹ́ wọn sẹ́rẹ̀ kí náà fẹ́ wọn nù sẹ́ sẹ́bẹ̀rẹ̀ tó bá ní sẹ́ méjì náà wọn gbogbo àwọn ẹlẹ́bọ àwọn kẹfìrí wọn wọn sẹ́ wọn wọn kàn fi sẹ́ wọn hàn wọ́n ni ipò ẹ̀wù sẹ́yìn tọ́mátì ti rí tán ọ̀yà ìgbà náà lọ nítorí gbogbo sẹ́ẹ̀rí tí wọ́n fẹ́ wọ̀n yẹn ó ti bàjẹ́ kan tó kò ní ilé ayé wọn mú kankan dání ẹlẹ́bọ ní nǹkan kan tí mú lọ́rùn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tí mo kà yọ́wà ní sọ́tù zumar aya 65 ẹ̀rí bí sí ń kà ní mayawa kí gbogbo àlùfáà kálọ̀ lè tún kàtàbádélé àwọ́dá wá gbọ́ english kálọ̀ ka translated english quran ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa májẹ́ nìkan ó fi dúdú pé funfun fún ọmọ ọlọ́run sọ̀rọ̀ ẹbọ nínú quran yóò sì dá kí wọn náà kó gbìyànjú oyé kọ́ ọmọ kí àṣírkùl akbaru wọn láwọn ẹbọn ńlá láta fẹ́ kà yíò kàlùládù sọ ibò fi náà rí ìmọ̀ mú yẹn wọná téèyàn ní jáde mọ́ apààyàn wọná tọ́lọ́wọ́n bá fẹ́ríjì yọ padà jáde tí ó bá jẹ́lẹ́bọ ó sì ná yọ wọná tọ́lọ́wọ́n bá tí ó bá yọ padà jáde gbogbo ẹni tí ń jákun ẹbí gbogbo ẹbú sí ilé ayé pátá gbogbo ẹni tó wà ní ayé tí ó bá yọ padà jáde nínú wọn tó bá pa ẹnìkan bígbà tó pa gbogbo àwọn tó wà láyé òun wá pa gbogbo àwọn tó wà láyé eh, lérí ẹnì kọ̀ọ̀kan náà àwọn tó wà láyé a máa wá fún ní ẹ̀ṣẹ̀ ipò pa gbogbo àwọn tó wà láyé tí màá bí yorùbá yẹn kílẹ̀ ẹ wú ẹrù tí bẹ lọ́rùn rẹ̀ ẹ ẹrù ńlá tí bẹ lọ́rùn rẹ̀ lérí ẹ̀mí kọ̀ọ̀kan a fún a fi jẹ́ nínú ìyà a jẹ́ níyà tó pa gbogbo ẹ̀dá tó láyé a tún máa mẹ́lòmíì àtún wá fi ìyà gbogbo ẹ̀dá tó láyé ẹ̀dọ́ bá pa wá gbogbo ẹ̀ bó ṣe wá pọ̀ tó yẹ ọmọ ìyá mi kò burú tó kéèyàn sin gbẹ́rẹ́ kò burú tó kéèyàn sun kàrọ̀ lọ́dọ̀ lọ wa ta'ala ó ní bá ní à ah, bẹ́ẹ̀ padà wá a fi hàn wọ́n àwọn iṣẹ́ ẹbú àwọn iṣẹ́ ẹbọ tí wọ́n ṣe wọ́lọ́ wà nù gbónú wọ́lọ́ daṣọ borí mẹ́ ọlọ́run ni a gbé fídíò yẹn wá <laughs> Abdulaziz Ibrahim ẹjọ pé sójúta ẹlẹ́nsọdún ojúbọ ọlọ́run bá ní hasara tẹ̀lé àdéhìn ọlọ́run bá ní gbogbo àwọn iṣẹ́ ìtí wọ́n bá rí wọ́n máa jẹ́ kápé káì táwọn bá mọ̀ ní àwọn bá ti yìn bẹ̀ àwọn bá ti bá wọn ṣẹbọ àdúgbò ẹbọ àjọgbọ́ ẹbọ àjọbọ àti ẹbọ àdábọ àjọbọ lèyí dájọ́ ń ṣe ń lò àdábọ lèyí tí kálukú ń dáṣe nínú kọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kankan orí lẹ́yìn ọlọ́ tàbá túlẹ̀ àwọn mùsùlùmí sí abba nǹkan mẹ́rọ abba nǹkan mẹ́rọ nílé mùsùlùmí àbáwọlé lé ẹwọ ẹwọ àbáwọlé nínú ká ńláńlá tẹ́bá ti wọ bẹ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ní kí gbogbo mùsùlùmí máa bọ́ sọ́lẹ̀ ń sìn èèyàn díẹ̀ náà lè bọ́ sọ́lẹ̀ látara tí ń bẹ ní kíní tí ń bẹ lára wọn ìtànpẹ̀ lẹ́bọ̀ náà nìyẹn torí ń tọ́ fẹ́ kí kíní yẹn ó sè aláàní máa ń ṣe kíní aláàní máa ń ṣe láti sọ pé ẹlòmí ọ̀mà ipe a máa bẹ̀ wá a máa rọ̀ wá a ti máa ṣàdúrà fún wa kọ́lọ̀ ń jí dáṣe yóò yé wa wọ́n ní wàbá hun bí kọ́ọ̀rì jí na mi nà náà ọlọ́wọ́n bá ní àsàrà وما هم بخارجين من النار اللهم بني اني جدي نينو نو àwọn Ọlọ́run rí fàájí mẹ́rin jama al-mushrikun àwọn ẹlẹ́bọ̀ Ọlọ́run láwọn ẹlẹ́bọ̀ ní jáde nínú náà wa ma hum bi kharijina minan nar ayà yẹn dẹ̀rù bá yẹn jama Ọlọ́run bá ní kò sẹ́ni tí ó mú wọn jáde àmọ́ àwọn tí ìbá sẹlẹ́bọ̀ àdísì wá lérí pé Ọlọ́run padà síjú àníwà wọn tí ìyà bá jẹ wọ́n dásìkò tó wọ Ọlọ́run kọ́lọ́mọdé àwọn ó wà nílẹ̀ Eh, mọ́jà wọná gbére mọ́jà wọná ká tó wà lè jánà àwọn èèyàn padà jáde bó sì kí káìmù ó ṣe kíní kó tó àmọ́ wà máa hún bẹ̀kọ́ rí jìnnà náà rí àwọn ẹlẹ́bọn àtàwọn tí wọ́n ń mí yàtọ̀ sí Islam bí àwọn Jù àwọn Christians suratu uh, al-Baqara aya 167 lọ́wọ́ bá aláàtí sọ chapter 2 verse 167 167 wọ́n náà wò wọ́n ní ọba náà Kùránì nínú Kùránì lòdòdó wà jẹ́ máa o lè mọ́rọ̀ òdodo oyé lára mùsùlùmí o lè mọ́rọ̀ òdodo lára àfáǹgbà mi àmọ́rọ̀ òdodo nínú Qur'an lèmọ́dá ayé sáàdùn mùsùlùmí àmì ṣìrì kí ló dé tí ọ̀rọ̀ ẹbọ wá tóbi tó báyìí táà sí yìí mo wá nù Qur'an pé ìdọ́lọ́run sọ nípa ẹbọ táwọn mùsùlùmí ọ̀wà kẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan wo ni wọ́n ń pèlè bọ̀ kí ló dé táà máa béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí kí ló dé táà máa béèrè lọ́wọ́ àwọn tó kí ló dé táà máa béèrè lọ́wọ́ ìmáàmù mọ́sálásí wa ẹ̀dá ẹsàlàyé ẹbọ fún wa wọ́n ẹlẹ́bọ wọ́n lọ́lọ́wọ́n ní fíríjì ẹlẹ́bọ ti kúrò ní Islam ẹlẹ́bọ kọ̀sẹ́ni tí ó gbà alẹ́ ẹlẹ́bọ wọ̀nà gbére àwọn ẹbọ yẹ ẹsàlàyé wọ́n ní kí tá a máa béèrè alákọ̀ọ́kọ́ àìmọ̀kan oyé ẹni tí ó sàlàyé fún yẹn gbà mí gan ọgán ọsẹ kíní ọgán ọmọ ẹ̀mí ìmùdílé lè kí ó sáńpẹ̀ lẹ́bọ̀ àbí kọ́ apá kan kọ́ mọ apá kan ẹlòmíràn ó gbà pé tàbá ti gbé ìpèsè sí eríta mẹ́ta ìjọ ń pèlè bọ́nu ẹni bá wọṣọ gúnnú ojúbọ èṣù ìjọ ń pèlè bọ́nu àwọn abèrè pé àrìmọ́lẹ̀ àti àsokọ́ kí lòun kí lòun lọ́dọ̀kẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ pé lẹ́sìn torí òun tó mú kíní yẹn wọlé ó ní nǹkan kan tí ó fi sẹ́mi rẹ̀ tọ́gbà pé kíní òun sì fún òun òyìn ọ̀dàrú ẹlòmíràn five hundred thousand ẹ fi ń àsokọ́ àwọn èèyàn gba one million lọ́wọ́ àwọn èèyàn tó ń fi ṣe àrímọ́lẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà kò sí àtọ̀ láàrin wọn àti ojúbọ kò sí àtọ̀ láàrin wọn àti ìpèsè ta gbèsè ta mẹ́ta torí pé kò kì sọ̀lọ̀ kò sì lè ṣe tọ́lọ̀ ń ṣe kíní tọ́lọ̀ ń ṣe àwọn míì ìfẹ́ ló ni àwọn ti mà wọ́n káyà Kùránì àmọ́ wọ́n láyà sọ̀lọ̀ wọ́n làfà ẹbọ nílò tọ́ ìwọ kọ́ wa sọ fún wa níjọ́ ló tán àló kọ́ kéwu nílò tiẹ̀ táwọn àgbààgbà fáǹsì ni wọ́n wọ́n ń ọ̀dá àmọ́ ọ̀dá lóòótọ́ àmọ́ sí gbogbo àwọn tí wọ́n sì wọ́n wọ̀ náà wọ́n mọṣẹ́ táwọn yẹn ṣe nínú Islam ni ẹ̀rọ bí ti sọ sítórí ó ní sẹ́mi ọ̀mọ̀ pé ìyá yẹn lọ́kọ́ mọ́ṣáláṣí ìlú wọn ó ní sẹ́mi ọ̀mọ̀ pé bàbá yẹn òun lọ́kọ́kọ́ mú àṣàlátù wọ̀lú àní wọ́n ní sẹ́bọ́ wọ́n ní sáàmù pé àwọn ọmọ lẹ́gẹ́ wà fáyẹ àwọn náà pọ̀jù láyé yìí ni màálù sí lẹ́gẹ́ ó gbogbo yẹn ẹjọ́ lásán ni o kò sẹ́nìkan tó tóbi wájú ọlọ́run bá nípasẹ̀ ẹbọ ọlọ́run hàlákà rẹ̀ yóò bá sẹ́ jẹ́ ah, tó fi dájú kọ ànábì pé láyé náà ṣùrákítà rẹ̀ Muhammad sọ́ra o ìgbàgbọ́ yìí náà ní kọ́mẹ̀ntẹ́ yẹn tọ́wọ́ bá ilé ìfọ́fún nínú máa bá jẹ́ tó wà nínú ní àmì kan ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá tí gbogbo wọn tọ́kàn bá ṣẹbọ nínú wọn làhàbìtọ̀ máa káànù yà àmàlùún ní gbogbo tí gbogbo wọn ṣe pátá bó ṣe tóbi tó nínú ẹ̀sìn ọlọ́run ní gbogbo yìí ń ba gbogbo ẹ̀jẹ̀ àti kìyàmù lélí wọn àti dáwà wọn sọ́dákọ̀ wọn àbíkádé sọ fún gbogbo àwọn tó àwọn míì kò sí kankan tó fà á tí wọ́n ò fi ilé ìfẹ́ bọ́ta wí ilẹ̀ tó ju ìbẹ̀rù pé à ọ̀fẹ́ fẹ́ bọ́lẹ̀ mo táwọn àgbàlagbà tí wọ́n fi ń ṣe kíní tí wọ́n fi ń ṣagbára ọ̀fẹ́ fẹ́ bọ́lẹ̀ wọ́n pa ọ́ ẹ̀dẹ́kùntàn nígbà àyàn jẹ̀mọ́ pa Allah ní wọlé mọ̀mí ìtù ọlọ́ọ̀ni ìpa àyàn ẹlòmí ò bọ́ sábẹ́ tírélà báyìí èyí tírélà ó sì gba yóò sì kẹ̀kẹ́ ó sì kẹlẹ̀ lómi yóò sì fèrè lọ́lẹ̀ yóò sì kù síbẹ̀ àìmọ́ya ààrẹ tí wọ́n lágbájá àìlè kò lè yé wọ́n máa kò sì ní kú àìmọ́ya tó jáde lẹ́tọ́ ní ń bọ̀ wá tí dago mẹ́wàá àpàdé wọ́n sì pé wọn lágo mẹ́sàn-án wọn ní mọ́tò iṣẹ́ àwọn àgbàlẹ̀ fẹ́ bá bàjẹ́ yìí ipé ká máa lọ nǹkan máa nǹkan máa ká máa dé nǹkan máa ká máa máa rí nǹkan máa lẹ̀sùn nǹkan kọ́ máa àwọn ayé iṣẹ́ àwọn ayé nìyẹn ọmọ ìyá mi ọ̀lẹ láyé níwájú ọlọ́run ẹni bá sì ti dúró ti ọlọ́run ọba ayé ò ní rí fi ṣe nǹkan kan ẹ̀yin ọmọ ìyá mi wọ́n ní tọ́fà tí àfẹ́rẹ́bọ kánlẹ̀ mọ́ láwọn ilé kéwu Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ilé kéwu Yorùbá wọ́n ń ṣẹbọ Confirmable. ẹ̀bọ̀ wọ́n ti ń jáde lé kéwú ìdàdírí àtànàwíyà ṣèwàlímà kùrá ẹlẹ́bọ̀sí ní gbogbo wọn wọ́n pọ̀ rẹpẹtẹ o tí bá bẹ̀rẹ̀ sí káńsì náà rí pé ah ẹlẹ́bọ̀ pọ̀ nílẹ̀ Yorùbá lọ́tọ̀ nítorí pé ìlànà ẹbọ yẹn ti di masdaru risk ó ti di eh, ọ̀nà àbújẹ́ ẹbọ yẹn gangan ni wọ́n fi ń ṣe kíní ni wọ́n fi ń ṣètò sẹ̀mí wọn gbogbo afẹ́kọ́lé afẹ́ramọ́tò afẹ́gẹ́yàn àwọn afẹ́ dì nǹkan báyìí eré ẹbọ náà ni wọ́n gbèsè gbogbo ẹ̀lé lérí tẹ́bá ní ẹbọ ọ̀dàmọ́ tó náà bá wá ń sọ pé ọ̀dàmọ́ gbà pé kò ní dá fún mọ́sálásí kó wọ́n mọ́sálásí àwọn jẹ́mọ́ pé àdúrà nìkan ní ká máa ṣe bóò ni wọ́n ṣe wá jáse jẹ́ oní 250,000 èèyàn rà gbin 500 ó 200 naira gbogbo tó parí òjú 1000 lọ́wọ́ àtẹ́pọ̀ ó sì gba 500,000 lọ́wọ́ yẹn ṣe lè lẹ́nìkan wá ṣiṣẹ́ ní company ẹ̀yọ́ máa yá àmì nínú ẹ̀sìn wa àríhì hiya ash-shirkiyati bi adillatin min al-Qur'an al-Karim wa sunnah ní ma wá ka àwọn ẹbọ yẹn lọ́kọ̀ kan sí jama ní kamankobo pẹ̀lú àwọn ẹ̀rí tó so máa nù Qur'an tí wọ́n náà lọ lè chẹ́kẹ̀ tó bá dẹ̀ ti rí ìdánilójú ti dé fún ọ alákọ̀ọ́kọ́ ibadatul asnam wal awthan kéèyàn ní tó gbé kalẹ̀ ti ń bọ̀ tàbí ojúbọ àbáwọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń sin orò àwọn tó dé pé wọ́n ń sin Ṣàngó àwọn tí wọ́n ń sin omi Ọbàtálá Iyẹmọja wọ́n ní ibi tí wọ́n máa ń lọ tí wọ́n sì máa ń lọ lè sẹ̀sìn bẹ̀ wọ́n ní gbogbo àwọn eléyìí tí wọ́n ní tí wọ́n gbé kalẹ̀ yìí ẹlẹ́bọ ni wọ́n mùsùlùmí kan ò gbọdọ̀ dáàrin wọn a gbọdọ̀ rí kàfáyá alájà Zainabu níbi wọ́n ti ń ṣègùn náà a gbọ́dọ̀ rí afa Ibrahim níbi wọ́n ti ṣe kí ni wọ́n ti ń bọ Ògún ọmọ yá mi ọlọ́run bá sọ ní Qur'an Karim ó ní afara ayétumú Lata wal Uzza wa Manata ath-thalithata al-ukhra bá ní afara ayétumú ọlọ́run bá ní ojú ya fọ́ ni ẹ̀yẹ orí Lata Lata yìí ẹ̀dá kan ní gbogbo òkúta ni wọ́n kọ́ lé lé sàárẹ̀ bígí àràbà lọ́dọ̀ wọn bí wà mànáta tálísàtà òkúrọ̀ mànáta yẹn ààyè lòun ojúbọ̀ lòun mànáta ọlọ́wọ́n bá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń lọ lè báyìí pé kí wọ́n là yín kí wọ́n gbà yín kí wọ́n sànú yín ẹ̀hìn kájẹ́ kọ́rọ̀ yóò já sọ́rọ̀ rùn ọlọ́wọ́n bá ní ṣé ẹ̀rí náà ní afárá ètò ẹ̀rí báwọn náà ṣe rí ẹ̀ mọ̀ pé wọn ò lè gbà yín lẹ̀ ìtumọ̀ ẹni pé aláhàmì kùdùrà ṣé wọ́n lágbára bẹ́ẹ̀ náà ṣe rí wọ̀nyí sí wọ́n lágbára òsà tó jẹ́ pé ìwọ náà ló gbé jáde nínú ilé kò lè dá jáde nígbà òjò rọ̀ wọ́n ló tún gbé wọlé kò lè dá wọlé rọ́tú anajim aya 19 aya 20 rọ́bù yẹbúlò sàdàbà núbẹ̀rẹ̀ àfihì rọ́bù yẹbúlò sàdàbà núbẹ̀rẹ̀ àfihì ẹ̀ẹ́ ẹ̀bà rántí rọ́bù yẹbúlò sàdàbà núbẹ̀rẹ̀ àfihì àfáàyẹ ìgbà tí ó wọ àwọn kèfèrí arọ́bù yẹbú ló sáàlàbà nùbẹ̀rẹ̀ àṣìhì ó ní ẹyẹ sáàlàbù ó sì wá dó sérí òrìṣà ilé àwọn tí gbogbo àwọn ń bọ nínú ìdílé àwọn níwà ń tọ̀ sérí ẹ̀ ọlọ́mọ ìyàwó lẹ́nu ó ní ọlọ́wọ́ bá olè léyìí yẹbú ló àléhìta àlìbù táwọn kọ̀lọ̀kọ̀lọ̀ wà ń tọ̀ sérí ẹ̀ ó ní Allah lọ́lọ́run kò kí sọ́lọ́ níjọ́ náà ni ò sin òsàn yẹn máa ń tẹ̀ olóhùn òun ni kó wọn máa ń sẹni tí ò lè dá gbogbo rẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọlọ́run bá ní bẹ́ẹ̀ náà rí àwọn èrè yín àwọn ojúbọ yín ọlọ́run bá ní kí ni wọ́n lè ṣe nínú ayé ọlọ́run bá ní walladhina hum bi rabbihim la yushrikun nígbà tó ọlọ́run bá ròyìn àwọn ẹni eré nínú mùsùlùmí ọlọ́run bá ní la yushrikuna bi rabbihim wọn kì í ṣe bọ pẹ̀lú ọlọ́run òun ní kankan tí wọ́n ń bọ̀ suratul mu'minun eh, aya 59 walladhina hum bi rabbihim la yushrikun ọlọ́wọ́ bá ní àwọn ẹni eré àárín wọn ní nǹkan tí wọ́n ń bọ suratul mu'minun aya 59 yìí tẹ́kínì ẹ̀tí tó bá wọn àti ń sọ pítọ́ wà ẹlẹ́ẹ̀kejì duwawu gẹ́rì láwọlẹ̀ ṣìdìgáta àbí gẹ́rìhì ṣírkùn akbar kíyàn ọmọ pé àwọn tí kò kí sọlọ́run kí wọ́n ràn wọ́n lọ́wọ́ èyàn ayé o èyàn àgbà o ẹ̀yin alálẹ̀ lẹ́yìn ẹ̀yin bàbá ẹ̀yin bàbá ẹkùn wa lọ́wọ́ kíyàn ọmọ pẹni tí ìsọ́lọ́n kọ́ ràn lọ́wọ́ jésù olúwa wa ṣàánú <laughs> ẹlẹ́bọ̀ ló ń tọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀kà sí àwọn wò pé mẹ́rin ah, bá pe ọlọ́run tó lè pè nǹkan mí náà ṣé bí àárín sọ́lọ́ni àgbà tó rídí àfáwọ̀lú tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní kódìbì yẹ dí àyà asánadí wà ń ta mọ̀rọ̀ bí díníkàrà mi àyà mẹsìkì yínú dólímàdàdì mẹsìkì nù yẹ bàbá kan ní jẹ́bẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá kan ní jẹ́bẹ̀ lẹ́kọ̀ọ́ ìbí mọ bàbá yẹn náà bàbá wa ń lọrin kọ́wá jẹ́ pé bàbá yẹn lè yọ máa pèpè gbà wá fẹ́ sọ̀rọ̀ lóde àyà mẹsìkì yínú dólímàdàdì àbẹ́yẹn gbọ́ táwọn yẹn máa wí ṣé bí àwọn táwọn wí náà wọ́n ń gbà wẹ̀ wọ́n kẹrùn ẹni tí ń pe miskin ní pé ìgbà mi ìlà mi mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ di ọlọ́run àti ẹni tí ń pe jésù lábẹ́ ìsìlámù yìí táà ń sẹ́yìn kankan náà méjèèjì àìpẹ́ nìkan lẹ́yìn ọlọ́run ọba wa bí ká máa pọ̀fọ̀ oye pàtàkì yìí máa pe muhammadu ya rasulallah eh, ẹbọ lẹ́yìn ṣe a kì í pẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ní kúl ẹ̀yà nẹ́bí sọ fún gbogbo ayé innama ad'u rabbi sọ fún gbogbo ayé jẹ́ wọ́n máa stand rẹ̀ àdìrún rọ̀bì tí bá fẹ́ ní yá báyìí <laughs> aláàlẹ̀mí ó pè wàlá òṣìríkú bihi àhàdà wàlá òṣìríkú bihi fi du'ai àhàdà èmi ò ní mẹ́lòmí ìdíkùn gbéṣẹ́gbẹ̀ tí ìjọ máa pè ayàtọ̀ nọlifáà ìsìgáza náà ni èyàn jí lórúkọ mọ́ ní ìbádàlá ìbádàlá yẹn ní rí ẹ̀sánú ẹnìkan wá ń pe jésù olúwa wa lẹ́kùnlé oníwìkúwì ní wí ṣe àwọn tí wọ́n ń pè wọn àwọn náà dáwọ́ nǹkan kan lẹ́jọ́ sí náà ẹlòmíràn ní ọ̀fọ̀ tó ń pa yìí òun pe àwọn àgbà kan ràn wọn lọ́wọ́ ni kí wọ́n bá wọn sọ fọ́lọ́hun kọ́lọ́wọ́ bá aláàkóṣínà fún irọ́ mọ́pẹ́ nìkankan ọ̀lá àtàdé ọmọ aláhí àhàdà ẹ má pẹ̀lú mi mọ́ ọlọ́run tó wà ní koran ni ibi ọlọ́run bá ti ní káàdì nẹ́bí ẹ sọ pé Allah nìkan lèmi ọmọ pé òun ò ní pé nǹkan míì lẹ́yìn ọlọ́run sọ́tù jin aya twenty gbogbo àfáà ti máa ní yáṣẹ́wò yáṣẹ́wò ẹni kọ́lọ̀ lè ka sọ́tù jin aya kíni jẹba aya twenty súra àwọn àlejànú aya ogun ṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ ṣèwò ṣèwò ṣèwò àwọn tìjà ní àbẹ́lùwì àwọn mọ̀ nípa ti ṣéwù bàráàmà ṣéwù bàráàmà ṣéwù kílẹ̀ ní kó sí kílẹ̀ fẹ́ àwọn ọmọ Senegal tí àjọ kẹ́kọ̀ọ́ bí a ti kẹ́kọ̀ọ́ àwọn wà ń pè wá pé ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn èèyàn yín máa gọ̀ Nàìjíríà bọ̀dá àwọn bọ̀dá àwọn ni wọ́n wá sọ́dọ̀ lọ́hùn ṣé Ibrahim Nias bọ̀dá bọ̀dá àtàwọn ni wọ́n wá sọ́dọ̀ lọ́hùn ẹ̀ máa gọ́ ọmọ nítọ̀ gbogbo anáà ká gọ àwọn tó gọ̀ ọ̀nà wa kọ́ àbá yẹn náà sì ta bá ní sáà lè máa pa àwọn ìyá òṣòro ǹgà yóò ní àràmù ah, ni ẹ̀ àràmù ah, ni ẹ̀ yìí sọ máa pè yóò ṣòro ǹgà kí wọ́n yóò ṣòro ǹgà ẹ̀dá ọlọ́run ni jésù ẹ̀dá ọlọ́run ni ṣéwù náà kọ́ kí ni jama ẹ̀dá ọlọ́run ọba ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ètí máa ń sọ yẹn ìdẹ́lẹ́bọ tá a kà sí zabul hayawanat wa takdimuha lishaitan ká ma mú ẹran lọlé ológun wọ́n lẹ́ mọ́gbò wá òbúkọ adìẹ tẹ́yìn rẹ̀ gbagbá màálù kọ́lọ̀ mẹ́rin ká ma mú ẹran lọlé ológun bọ́yọ̀ rẹ̀ nìkan láàrin wa àbọ́nà dí fún wa àbẹ́ àfẹ́ sí kí ni kọ́ka wa àfẹ́ kí wọ́n borí wa jẹ́ mẹ́ran lọ́dọ̀ àwọn ní ká lè mọ̀ ni ọlọ́run ní ọlọ́run ní gbogbo ayé pé ìrún tẹ́mi ọmọ kí ìmá rukú ìmá fẹ́rí kanlẹ̀ wà ní súnkí ayíwà dábòsí àti ẹran tẹ́mi ọmọ dúró ìmá pa lóṣùkì àlóṣùkù ẹran ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n máa yáyà àti sẹ́mi mi wọ́n máa máa ti lillah rabbil alamin tọ́lọ́ ní gbogbo ọmọ jẹ́ o la sharika la la sharika lahu fi sọ́lá wà ọlọ́run suratul an'am aya 162 ọmọ ya mi àwọn mẹ́ta kan bẹ ní wọ́n bá ní sọ̀rọ̀ ẹ má fi wọ́n lẹ̀ ẹni tí ń wówó ẹni tó sì ń ta tí ń wá owó àti ẹni tí ń wọ́ ọmọ àti ẹni tí ń wọ́ làáfíà aláàrẹ̀ olóòsì àgàn ẹ má fi wọ́n lẹ̀ ẹ máa sàkólé kan lérí ọ̀rọ̀ wọn ẹ máa fún wọn ládùúwà ẹ tún máa bá wọn sàdùúwà torí tó bá dáàrin kan ìmánì wòye sábà gbé ma yóò padà wá já sí bí wọ́n ti ní kó mú ẹran wá yóò wá ti sàárà àwọn fẹ́ fi sè wọ́n fẹ́ fún àwọn ayé ní ẹran wọ́n gbà pé àwọn ayé yẹn ni wọ́n yọ ọkọ̀ nínú ìṣòro tó ṣe kí ni tó wà àbí kọjá pé wọ́n fẹ́ fún àdìjànú tó fẹ́ ṣiṣẹ́ nínú oògùn bí oògùn kan ni wọ́n fẹ́ pìpìà wọ́n wá da ẹ̀jẹ̀ yẹn sí gbogbo àwọn eléyìí ó wà nínú tó yẹ kí mùsùlùmí ọmọ pé ẹbọ ni bí ìgbín ìgbín mọ́sọ kéré tó yẹn ọ gbọ́dọ̀ pàgbé lánìyàn yìí pé ọfẹ́ fi ṣe iṣẹ́ agbára kan bó ṣe pa yẹn ọpá fún àlìjànú tó fẹ́ kọ́ràn lọ́wọ́ ní kẹsẹ̀ pọ́pá fọ́lọ̀ ọpá fọ́lọ̀ ẹ̀nà tá àpá fọ́lọ̀ kílíà bísímìláwà láwà parí lóṣè ọ̀dẹ́ ṣe bísímìláwà fún yẹn ọ̀dẹ́ ṣe bísímìláwà fún àgùntàn tó fẹ́ fi bọ́rí torí àwọn kìíní ìyànjọ́ra wọn èṣù lọ fún lágùntàn ọwádàkọ̀ àyà síbẹ̀ kọjọ́ra wọn náà mádìí ẹ̀wá mẹ́rin wá ọmọ ìyá mi ó tó gẹ́ ó tó gẹ́ ẹni bá fi ẹran bọ̀rìṣà ọlọ́run bá aláwọ̀ ní wọ́n ránjọ́ àlìkìyàmọ̀ o ọlọ́run ká nábì sọ pé òun nìkan láàmà pẹ̀ràn fún sallallahu alaihi wasallam ayà kan wọ́n bẹ̀rẹ̀ ní kòrán ní o sì pẹ̀ràn fún ọlọ́run nìkan kírun fọ́lọ́wọ́n bá nìkan kó sì pẹ́rẹ́ fún ọlọ́wọ́n bá nìkan fasọ́lé tẹ̀kídìmọ̀ ọ̀tàkì fasọ́lé one har lẹ́rọ́bì iná àti ẹ̀dá kan kò sára dáadáa bí ọlọ́wọ́n bá ní ẹkírun fún mi ọlọ́ one har lẹ́rọ́bì kẹ̀sì pẹ́rẹ́ fún mi ọlọ́ nìkan ẹ̀mẹ́ mẹ́rin lọ́dọ̀ àwọn olóòsà ẹ̀ má lọ́dọ̀ àfún jálàbí ẹlẹ́bọ̀ àfún jálàbí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹ́rin asẹ́ṣẹ́rú òun náà ni àjò àjò àjò ní kéèyàn jáde síra ẹ̀ nígbàtí nǹkan bá dàrú máa lọ ọ̀nà tì èyàn lálàkálà èyàn ti sọ́ọ̀bù ọ̀rajà mílíọ̀nù síbẹ̀ èyí tọ̀tà ọ ń pa owó owó ọ̀sẹ̀kíní owó kójọ kọ̀lákójọ ìdààmú bẹ ilé ayé o kẹ́nìkan mọ̀ pé òsì dààmú o ilé ayé gan fúnlẹ̀ gan ilé ìdààmú aláàlọ́wọ́ dàn yín láàmú wọ́lá nẹ́bùlù wà nẹ́kùn aláàní màá fìtínà yín wọ́lá nẹ́bùlù wà nẹ́kùn ọlọ́wọ́ bá ní màá fàdáwò kàn yín nígbà wọ́n ti wá dé kílógù táyíkọ́ tẹ́wọ́ sí ọba àyẹ pé dákun tó wí ti ṣe ni ó ti dé òun mọ́sẹ̀ gbà mí o kọ̀dẹ̀ sí àyàdáwò kan nínú ayé tí ò sí àyà tẹ́ kà nínú kọ̀rán fún tí ò sádùn àtẹ́ ṣe nínú àdìsí kọ́dà tó bá ń bàdọ́rà kankan gbogbo òṣòro tó bá ń bá ọjà lé ayé má gbàgbé láti máa tẹnumọ́ la hawla wala ọmọ tó mẹ́ni la kò sí tí ó yí padà wala quwwata li tahawilihi kò sì sí agbára padà nínú tilẹ̀ ó ti agbára yẹn afi agbára Allah nìkan tọ́lọ̀ bá ti gbọ́ òun rẹ̀ tó ń sọ bẹ́ẹ̀ tó sì mọ̀ pé ní kọ̀rọ̀kọ̀rọ̀ la hawla wala quwwata illa billah káwá wò pé ọlọ́wọ́n bá nìkan ò tó ẹ̀já lọ́dọ̀ àwọn abọ̀rìṣà ẹni tí ń wá oògùn owó káàkiri ẹni tí ń wá oògùn tajà ẹni tó fẹ́ gbayì ọfẹ́ kọ́ náà sí òun náà wá gbéga wọ́n wá padà wá júwe fún pé ètò òsè oṣoolẹ̀ ló sè awóró ló sè ọlọ́lẹ̀ ra pẹ́pẹ́ wá wọ́n gé sí mẹ́rìndínlógún àwọn fi ṣiṣẹ́ fún ọ ọmọ ìyá mi ń ṣe o ẹbọ sórí ìsìtàánà ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́bẹ̀ kan lọ́wọ́ lérí ayé rẹ ìyáka ní àbúdù ìyáka náà stain ló jẹ́ àmà pé ọkọ̀ yẹ kó ṣe kíni kọ̀ lọ́bẹ̀ yẹn tóyún bá ń bọ́ọ̀lẹ̀ àdúrà wo là ń ṣe tẹ́rí bá ń fọ́yàn eré túlù tí ọlọ́bọ̀rọ̀ àdúrà wo là ń ṣe tinú bá ń rùyàn tí ọlọ́bọ̀rọ̀ àdúrà wo là ń ṣe téèyàn bá bímọ àdúrà wo là á máa ń ṣe gbogbo àwọn yẹn ní lọ́wọ́ àánú Kùránì Kẹ́rímù bẹ́ẹ̀ ọgá àmì bá wẹ̀wọ̀n aládùúrà tí ọmọ ṣe ọlọ́run Eh, ma ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run padà yọ ọkọ̀ nínú ìbànújẹ́ rẹ kò rí ti ẹrù eh, yójúmọ́ nílò eh, ilé kọ̀ọ̀kan ọ̀fẹ́jọ́ rẹ̀ sọ ọlọ́run ni ìwọ ọlọ́run bá ń lépọ̀ kò ní gbádùn ayé mi ìyàwó yàmọ́ lọ́wọ́ ọ̀fẹ́ kan ní ẹ̀yọ́ ọmọ ìyá mi agbára wà ní islam ẹ má jẹ́ á da ìṣẹ̀ṣe papọ̀ mọ́ islam àwọn kèfèrí oníṣẹ̀ṣe ni wọ́n ń sawọ́rò àwọn kèfèrí oníṣẹ̀ṣe àwọn ni wọ́n ń soso lẹ̀ torí táwọn gbàgbọ́ nìyẹn àwọn mùsùlùmí aláàlàwà sí kíní aláàlàwà gbàgbọ́ ọlọ́wọ́ bá ní wà máa káfàrà Sulaiman ọlọ́wọ́ bá ní anábì Sulaiman kò kí í ṣe kèfèrí walakinna àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní síhìrù síhìrù ni wọ́n ń pè lóògùn Suratul Baqara àyà wọn ò tù lọ́wà iṣẹ́ àwọn àlìjẹ̀nú ni tó bá ní oṣù kan kọ́ lẹ́sìn kìí ṣe kíní yẹn òun ló máa ṣe kíní òun ló máa jáde ló máa lọ lélé àwọn olè <laughs> àlìjẹ̀nú tó wà ń bẹ̀ òun ló máa nàró sí wọn ẹ̀bẹ́ yìí rí níjọ́ òun táwọn bàbá wa tí wọ́n máa ń sókun jọ̀ tí wọ́n máa ń fi ìgbálẹ̀ kọ́lé tó lé ọ̀wọ́lé tí ó mú gbálẹ̀ tí ó mọ̀ fi gbálẹ̀ Eh, kí ló dé táwọn ará tó wà nulé kí ló dé táwọn òmu nígbà tí àlejò náà kó sáwọn là àmọ́ nígbà tí àlejò wọlé tó fẹ́ gbé nǹkan àlejò náà ti mọ̀ òun kó sí la ọkọ̀ wá rí ibi lọ́mọ́ ó ti dè é mọ́lẹ̀ ọwọ́ ní kó mú gbalẹ̀ kọ́ ọmọ fi gbá wájú lé kí bàbá yẹn bá wá bẹ èso àlejò náà padà pé tó àti mú o tó pe tó pè tán òyìn wọ́n wá gbàgbà lẹ̀ lọ́wọ́ ẹ̀ ojú ọ̀rọ̀ sí wàhálà yóò wá àyìnkan yìnkan bẹ́ẹ̀ nulẹ̀ làwọn oṣù lóògùn lé olóòṣè kan lé wọ́n nìkan kó ń gbé nulẹ̀ gbé tó bá ti ní nǹkan tó so kọ́ tó rìn mọ́lẹ̀ nulẹ̀ àfi ká ya kókó kan tó jáde láyé ọmọ yá mi anábì ni mo ní apàdé ọkùnjata anábì ni gbogbo ẹni tó bá ń ta kókó kankan tí ń de owó pupa owó funfun bóyá ṣùkú àgbàdo àdó ìyẹn sàn ń lọ mọ́ra wọn súnmọ́ náfàṣà síhà ọkọ̀dà wà fàtẹ́kùn sí fẹ́ sahara anábì ni ti ń ọmọ sahara ẹni bá ti ti ń sókùn fápadà aṣíraka ó ti tẹ̀lé bọ́ torí ti ń dèyàn náà lọ́fọkàn sí pé yọ́ ràn wọ́n lọ́wọ́ lérí ìṣòro sáà ìmọ̀ bá ń gbọ́ kí ni yẹ kí èèyàn wá léyìn fẹ́ máa sọ ilé ìní àwùjọ yorùbá èèyàn dọ̀ta àwọn ni ẹ̀ ẹ̀jẹ̀ awáṣẹ́ iṣẹ́ pọ̀ lélẹ̀ ọlọ́run ọba tó yẹn mọ̀ sí tí fi jẹun eléyìí kì í ṣiṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe wọ́n máa ń ta alákọ̀ọ́ṣe hàn níbi gbogbo ẹ̀ńtọ́ wá ti wá gbọ́kànlé nǹkan kan ó kila eléyìí ọlọ́run ó yọwọ́ náà ọ̀rọ̀ rẹ̀ yọwọ́ dáadáa nǹkan náà tó fi jẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe pátápátá ìtọ́lọ́wọ́n bá fẹ́ ṣe náà ni wọ́n padà ṣe èyí tọ́lọ́wọ́n bá aláwọ̀ ṣetán láti ṣe aburú ń bẹ ní ayé kéèyàn ní ọ̀sá aburú ní ayé ẹ̀rọ làǹgbà ọlọ́run bá alákọ̀ fáàmù rẹ̀ pàbùrú ń bẹ ní ayé ó ní ìrànàbì kúl mọ́dákẹ́ ò mọ́dákẹ́ ò mọ́wúra rẹ̀ ràn ò kúl máa sọ ní gbogbo ìgbà àwọn òòrò yìí máa wá sọ bẹ̀rọ bẹ̀rẹ̀ falak pẹ̀lú ọlọ́run ọba tó ní àṣùbá min sharri ma khalaq kí aburú ẹ̀dá rẹ̀ kan bá ṣe mí aburú wà bí ọ̀sá aburú káfà kan náà ọ̀sá aburú wọ́n mi ṣàrì ghasikin idha waqaba eré anábì máa kólikóli máa sọ ọ́ wípé kọ́lọ́ mọ́sásọ́dọ̀ ọlọ́run àwọn òdùn ní pé mọ́sásọ́dọ̀ ọlọ́run ẹ̀hẹ́ inú ibi aburú tí máa ń ṣẹlẹ̀ lóru ọwọ́ ní ọ̀sà aburú lóru aburú wa ibi tó sàlọ̀ là ń sàlàyé ẹ̀yìn tó lọ ní ẹgbẹ́ àwọn náà sásìbì kan ní ẹ̀yìn tó lọ lè ní ọ̀sọ̀ kan tí fi ń bora aṣọ wáìtì tí fi ń bora tán ti sẹ́sí òun náà sásábẹ́ ọ̀sọ̀ yìí nìna ẹni tó fi nǹkan kọ́ òun náà sásábẹ́ tó fi kọ́ nì ni kábúrò mọ̀ kan wá wọn tó wà ní ìsìlámù wọn tó ṣe wọ́n mi ṣàrì náà fa àzáàtì fìlà ọkọ̀dì ìrìn ànábì kú lè má dákẹ́ àúdù bọ́bìlì fàlàkì mi ṣàrì náà fa àzáàtì fìlà ọkọ̀dì lọ́wọ́ lọ́wọ́ ọba àwọn sásọ́dọ̀ rẹ̀ mọ́sà sọ mi níbi aburú àwọn ológun tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì fún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run oríṣi máa fẹ́ àlìyàwó díyàtì obìnrin ni wọ́n na fàtàtì na fàtàtún na fàtàtì obìnrin ni wọ́n yahudi yáàtì yahudi ni wọ́n bẹ́ẹ̀ mọ̀dínà tí wọ́n lọ nǹkan mọ́ nǹkan ọlọ́run ànábì mọ́ wọlé ọ̀rọ̀ o <laughs> ọlọ́run ní kànábì ọlọ́lẹ̀ bá náà fàṣáàtì pé kó lè gbàgbára kí lọ́lọ́run ní kànábì ó ṣe kọ́ sásọ́dọ̀ títí tòun níta ń sọ nìyẹn náà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀kan máa sọ fún yín pé àáfà yẹn wá ìlú à ọfẹ́ gba yín aburú mẹ́rọ ṣé mi sọ pé ọ̀sán aburú àmọ́ ìbò làásà lọ ọmọ ìṣàrí náà fà sáà ìdílọ́kọ̀ ọmọ ìṣàrí hasidin ìta hasada àwọn olójú burúkú ni ẹ tí wọ́n máa ń lára orí tí wọ́n bá wù ọ́ pẹ̀lú ojú wọn ọkàn wọn dàrú àlìjánu burúkú tí wọ́n bá ṣiṣẹ́ yọ̀dọ̀ lè bákan náà jẹ àfi tí àlìjánu yìí bá bá ìsọ ọlọ́run ọba tòótọ́ lára rẹ̀ àwọn yìí yakadu lẹ́sìn kafaru la yuslikuna kabi absari lamma sami'u dhikr ọlọ́run ìrìn ànábì díẹ̀ ló kú ọfẹ́ ìrẹ́lù lẹ̀ tọ́ ọmọ síkìrín tọ́ ọmọ wa máa ń rápá lálẹ́ lẹ̀ tọ́ ọmọ yìí lẹ̀ lẹ̀ bí ẹni wárápá gbé bí ìbá ṣe pé àánú ọlọ́run ọba tó dáàbò bò wọ́n látara àwọn èèyàn tí wọ́n ṣe kíní tí wọ́n fojú wò ẹ́ a'udhu bi kalimati llahi tama min kulli shaytani wahama wa min kulli ayni lamati àdúrà tó máa ṣe ní ẹ̀jẹ̀ wọn ojú wa àwọn lásàsí wa gbogbo ẹ̀ náà pátápátá ọyẹ́ àwọn agbára yóò domi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá wa maka suratul baqara àwọn ìjànú tí wọ́n rán bọ̀ kò ní wọlé torí ànábì ti ní gbogbo ilé dáwọ́ dáka suratul baqara àwọn ìjànú wọn máa ń bẹ̀rù rẹ̀ ìdí wọn ní ká protect ara wa ní kì í sàrọ̀ àsokọ́ ẹlòmíì tó wá wò pé ẹ òun òsokọ́ but òun so mọ́ra àtàsomọ́ra àtàsokọ́ àtàrímọ́lẹ̀ ìkànkan náà ní gbogbo òun náà ni ẹ̀yìn ti kọ́dọ̀ anagẹ́rọ Allah ibi yẹ́dìí dúró ọ̀nàfọ̀ kéèyàn ó gbàgbọ́ pé àwọn kan bẹ nínú ayé tí wọ́n lè gba oore lọ́wọ́ yàn àbí tí wọ́n lè sàbúrú fún yàn lẹ́yìn ọlọ́ kéèyàn máa wá bẹ̀rù wọn ipò ẹ máa bẹ̀rù wọn ẹ máa bẹ̀rù wọn ọlọ́wọ́n bá ní kúl afárá èyí tó máa tẹ́jà òun mi dùn ní là ọlọ́wọ́n bá ní alehunna kashifatu durri ìjà àwọn ènìyàn wọ́n lè ṣí aburú yẹn kò lérí ilẹ̀ ànábì sọ fún wọn yìí pé ìwọ gan fúnra rẹ kápẹ́ ọlọ́run fẹ́ fara ní ọ ṣé gbogbo àwọn kan yìí o rò pé wọ́n lè ṣí kò lérí ẹ̀ àwọn aládàáni ibẹ̀ rahma abẹ́lọ́wọ́n bá aláàfẹ́ kẹ́mi ọfẹ́ sínà alehunna mumsikatu rahmati ìjẹ́ gbogbo àwọn tó wà nílùú tí wọ́n gbàgbára fún yìí ṣé wọ́n lè hóòdì ìkẹ́ ọlọ́run ṣé wọ́n lè dá padà tí kúlé àṣìbìyàlá eré anábì sọ fún wọn pé ọlọ́run nìkan tó ní alẹ́ ìyàtàwà kálú ní mọ́tàwà kìlú ọba yìí náà ni gbogbo àwọn tí wọ́n gbára lé lóòótọ́ òun nìkan ni wọ́n máa ń gbára lé gbogbo àwọn tí wọ́n wẹ́ni tí wọ́n gbára lé àwọn ọba yìí nìkan ni wọ́n máa ń gbára lé suratu azumar aya thirty eight kí là ń sọ wọn ní kọ́ ọmọ bẹ̀rù kankan lẹ́yìn ọlọ àjẹwà lóòótọ́ oṣó wà àwọn káwà àwọn lásàsí wà àwọn afọ́ oníkàtàlẹ́wà tó ń da hàn tún sí sójú ọ̀nà rẹ gbogbo àwọn nǹkan kìkan yìí ń bẹ lọ ayé àmọ́ ìwọ má bẹ̀rù wọn tó bá ti gbára lé ọlọ́run ọba ọkàn rẹ balẹ̀ fala takhafuhu wa khafuni in kuntum mu'minin ọlọ́run máa ń tẹ bá jólùgbà gbódodo ẹ má bẹ̀rù wọn èmi ni ẹ bẹ̀rù nílẹ̀ yorùbá kí ọlọ́run rí fàásì yẹn má bẹ̀rù ayé wọ́n bá ní àwọn ayé ń bọ̀ wá sí ìlú ìlú wa ẹlẹ́mí ò ti sálọ̀ pé wọ́n láwọn ayé ń bọ̀ láàrọ̀ là <laughs> ẹgbẹ̀ta àwọn èèyàn máa bẹ̀rù tí à rí àní ha ayé tó tó níbo làdírẹ́sì wọn kọ̀ mọ́bẹ̀ kí ni wẹ́bsáìtì wọn kọ̀ mọ́bẹ̀ ẹ̀kọ́ kan máa bá kò bẹ̀rù aláàtó ní gbogbo ayé ìtọ́wà nú ayé ní ṣe kíni nígbà ọlọ́wọ́ bá níwọ̀n ò lè fara ní ọ̀dẹ̀ lè dínà fún yín ẹ̀kọ́ kan kú lọ́dọ̀ wọn ọ̀dọ̀ mi ní kẹpa ọkàn sí ẹlẹ́ẹ̀kejì àti wàhálà òun náà ni oògùn ìfẹ́ ẹ̀ à ń pè ní mùyíbà oògùn ìfẹ́ ọkùnrin máa ń sàsóbẹ̀rẹ̀ obìnrin máa ń sá àsọkọ ìyálé àti ìyàwó máa lọ lè ṣe nítorí kọ́kọ́ wọn kó lè bá ṣe kíní kó lè bá fẹ́ràn wọn àwọn obìnrin kan bẹ nílé ayé sìn kọ́lẹ̀ lómi ló jẹ̀lú báàbò yín lè jáàbò kọ́lẹ̀ lómi ló nìkọ́ tí wọ́n lọ lè ṣe káyá máa ń ta oògùn fẹ́ wọ́n máa lọ lè ra bíìdì oògùn bíìdì oògùn wọ́n máa sọmọ́dì ẹsẹ̀ ń kírun gbà wẹ̀ èmi ò ní tìró ni wọ́n lè tó rò fọkọ ọkọ̀ ò ní máa ti ṣe má èmi ò ní wíwọ̀ ni wọ́n ya àwọn áàtì mí yẹn ọkọ̀ àlìjànú yẹn wọ́n yà síbi pátá wọn bí pàǹtì tí wọ́n fi ń tí wọ́n wọ̀ wọ́n yà sínú pàǹtì yọ́ ma wọ ọkọ̀ ẹ̀ tó bá ti wọ tọ́kọ́ bá ti súnmọ́ ọkọ̀ wọn ọgà ọwọ́ wà láàrin oní ọmọ pàṣẹ ní ọmọ control ẹ̀yìn ó di gbẹ̀wò dání jẹ̀má ẹ̀yìn ń bẹ́nu rẹ̀ tó pé àfúnjẹ ni yọ́ da sọ́bẹ̀ àbí kọ́ da sẹ́fọ́ nílẹ̀ Yorùbá náà ẹ̀ máa gbọ́ tí ọkùnrin míì fi máa ń ṣáájú ìyàwó ẹ̀ púpọ̀ wọ́n ní ó ti ṣe kíní ó ti jẹ̀fọ́ ẹ̀fọ́ rẹ̀ wà lóòótọ́ kọ́dà ni olórí ibu ní máa ń ṣe bẹ́ẹ̀ o olórí ibu obìnrin tí ọ̀fẹ́ dúró jèrè ọmọ ní máa ṣe kíní ní máa ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́n padà bá tiẹ̀ jẹ́ ọ̀fẹ́ mọ́kọ̀ rẹ lẹ́rú ọ̀fẹ́ máa kọ̀ǹtró rẹ̀ ọ̀fẹ́ kọ́ máa wádọ̀ tiẹ̀ kọ́ máa lọ lè ṣe obìnrin débi pé tí wọ́n bá fẹ́ nìkan wọ́n máa ráǹfààní láti tó bá di dọ́dọ̀ kejì ara rẹ̀ ó ṣe kíní ara rẹ̀ ọ̀rọ̀ ó sì àwọn haúsá mọ́là tí wọ́n máa ń gbé àwọn pàró ń dè káàkiri tí wọ́n ń lọ gbogbo wọ́n máa ń káàkiri ìlú yẹn ẹ máa lé wọn ní ó ara tí wọ́n ń tà ní káyá máa ń ta oògùn fẹ́ wọ́n bẹ ní gbogbo ilẹ̀ yorùbá káàkiri àwọn mọ́là yorùbá náà ń ṣe tó bá ti so lẹ̀kẹ̀ yẹn sí ìdí tọ́kọ bá ti bá lẹ́sìpọ̀ ó ṣe àgbákò ní ọkọ̀ yẹn ṣe àgbákò ní lọ́kàn yọ́kẹ̀ sí bàbẹ́ yọ́kẹ̀ sí ẹ̀ orúkọ ìyàwó ẹ̀ ní ọmọdá lójú oòrùn bí ìyàwó rẹ̀ bá wọ tọ́lẹ̀tì yọ́fẹ́ wọ bẹ̀ pẹ̀lú ẹ̀ tí bá dáná kíchìn yọ́fẹ́ dó pẹ̀lú ẹ̀ yọ́ máa ṣe bẹ̀rúbọ̀ yìí ah ó ti bá tọ́kọ ẹ jẹ́ òwò náà wàá fẹ́ ó ṣe kíni ọ̀fẹ́ jèrè ọmọ ọ̀fẹ́ sẹ̀mí láyé àti lọ́run alákọ̀ọ́kọ́ ni òun ṣe kà ọ́ jìyà kà ó ti wá jìyà kọ́ ń ṣẹbọ sọwárí tí wá láyé kì í ṣẹbọ kékeré ẹbọ ńlá ni torí pé ìwà ràn lọ́wọ́ pẹ̀lú àlìjànú ni àlìjànú lọ́rọ́ sí i àjẹnú ló kó sí láàrin ọjọ́ máa ti ń ṣe má tó fi jẹ́ pẹ̀lú míì tí ó bá lùgbàdì aburú yìí táwọn afáfá ṣe rúkẹ́yà fún tó bá ka bá kọ́ra tán ka àwọn àyàtò rúkẹ́yà àjẹnú yóò jáde ojú ọ̀sẹ̀ wa dá a ní gbogbo property wọn lòun ti wíìlì fún yàwó gbogbo owó tó wà nílé ọwọ́ inú àkáǹtì ẹ̀ lọ́wà máa pàṣẹ pé ọyá owó contract ọyá transfer sínú àkáǹtì òun yóò dé transfer torí òun kí ń dá ṣiṣẹ́ mọ́ àjànú ń bẹ tí ń ṣe kí ni àjànú ní ti gbàngbà àwọn abáàlẹ̀ bọ́ ńlá ni ẹni máa ti wà lọ́wọ́ pẹ̀lú àlìjànú kọ́lọ́mọ́sà sọ wa ń lẹ̀kẹ̀ ìdí ń bẹ́ńbẹ̀ èyí táwọn èèyàn sì kí n sán so mọ́dì káàkiri kí sí gbogbo lẹ̀kẹ̀ o eléyìí wọ́n rò ní o wọ́n rò pẹ̀lú orúkọ èso wọ́n fẹ́ àwọn kankan sí àfúnjẹ oríṣiríṣi ẹni bá ń sí wọn lẹ́lẹ́bọ̀ ni ẹlòmí ọ̀ká sí kọ́dà àwọn èèyàn máa ń ṣe táwọn bàbá wọ́n máa ń ṣe fáwọn ọmọ wọn ipe ọkọ rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ àmọ́ lọ́bì kan ọlọ́run bàbá ọkọ̀ ọmọdé sẹ́wọ́n bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ asọ́rífù sọ́rífù yẹn ìkọ́wù àgbàgbọ́ bẹ́ẹ̀ ni mo ta ha bẹ́ẹ̀ ni ó ní kéèyàn máa dájálẹ̀ láàrin àwọn èèyàn méjì pẹ̀lú ògùn ni wọ́n pè ní fẹ̀ráàkù ẹ̀hẹ́ ìpẹ́ntúká ọlọ́wọ́ bá ní wà máa yóò alìmá ní mínà àdín láta yakula innama nánú fitina fàdá takfur àwọn mọ̀láíkà méjì kan wá láti haruta àti maruta ọlọ́wọ́ bá aláàfẹ́ tí wọ́n sàmì lérí ilẹ̀ wọ́n wá wá níwá àwọn tí wọ́n kọ̀yàn lógún ọlọ́wọ́ bá aláàwọn Inama nàánú fìtínà pé fìtínà ni wá o tẹbá ti ráwọn èèyàn tọ́jọ́ wá báyìí ẹ má dọ́dọ̀ wọn o fàlà tẹ́kùfòr ẹ má di kèfèrí ọlọ́run dídì jẹ́ káwọn èèyàn tún wá káwọn èèyàn lè bá sá fáwọn ológun wọ́n wá múra bí ológun ìnàmá nàánú fìtínà fàlà tẹ́kùfòr má di kèfèrí o fìtínà làwa o àwọn táwọn sóògùn lérí ilẹ̀ fìtínà ni wá fàyàtà alamúna mínúhùmá ọlọ́ọ̀bá ni wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn haruta àti maruta yìí máa yóò farikuna bihi bayna al-mar'i wa zawji àwọn oògùn tí wọ́n fi ń ya ọkọ àtìyàwó Suratu Baqara àyàwó òtù lọ́wà fìràkù wọ́n ṣe wọ́n wọ́n wá sọ pé ànábì Sùlẹ̀mánà ló ṣe ni òun ló fi ilẹ̀ fáwọn àwọn kèfèrí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kàfàrà Sùlẹ̀mánà níbẹ̀rẹ̀ àyà yẹn ẹ̀lẹ́ka 102 Suratu Baqara níta afẹ́ mọ́bẹ̀ ni pé ìfẹ̀ráàkù yóò fárẹ̀ kúrò náà bí ibẹ̀ nàìjíríà ọ̀sá òjìṣì àwọn èsù ní ọmọ ń ṣe ipe àṣì tó yín ká wọn adájálẹ̀ láàrin bàbá àtọmọ wọn adájálẹ̀ láàrin ọ̀gá àtọmọṣẹ́ wọn adájálẹ̀ láàrin jàmáà mùsùlùmí láàrin ọkọ àtìyàwó ẹlẹ́kẹsàn al-i'tiqadu bi anna ahada an-nas ya'lamu al-ghayb kéèyàn gbà pé bọ́lọ̀ ń ṣe máa kọ̀kọ̀ ẹnìkan náà tó máa kọ̀kọ̀ bá aláà

tó bá ti gbúgbàgbọ́ yẹn kú ò ní wà lè jẹ́nà torí pé ìròyìn ọlọ́run bá ní kápẹ́ yẹn máa kọ̀kọ̀ ọlọ́run ní àgbọ̀rọ̀ fi ròyìn ẹlòmí àfo nìkan ó sì gbọ́dọ̀ ọlọ́lẹ̀ wúṣẹ́ anábì tọ́wọ́ lọ́lẹ̀ wúṣẹ́ tó sì gbàgbọ́ ó ti di kèfèrí ẹni tí wọ́n wúṣẹ́ fún yàn kí lòun jẹ́mọ́ ìtumọ̀ ẹni pé ìsìláàmù wà lẹ́yìn ọ̀bà ń bùkátà ká padà sínú Qur'an kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba Allah ọlọ́ni gbogbo àwọn tó wà ní sánmà àtàwọn tó wà lérí rẹ̀ kò sẹ́nìkan tó máa bùkọ̀ lẹ́yìn Allah nìkan wáyé tó ti máa lọ lè wọṣẹ́ wáyé tó máa ti yẹpẹ̀ ó pèrè ní mùsùlùmí aláàjì àwòràwọ̀ àfáwọn oníyẹpẹ̀ kìí ṣe sẹ́sì láwọn iṣẹ́ àwọn babaláwo ni iṣẹ́ àwọn ọmọ oníṣẹ̀ṣe ni àwọn ni wọ́n máa ń dàn kánlẹ̀ ní wọn láwọn wákọ̀kọ̀ suratu al-muminun aya 92 al-ilhadu fi asma illah nínú àwọn iṣẹ́ ẹbọ tá kà sí òun ni ká máa pe ọlọ́run ba lóko tí ò ní tuma kéèyàn íńtánẹ́ẹ̀tì ń jó ní ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́wọ́ tẹ́ rí ẹ̀yin tẹ́ ń wọ́ ọmọ ẹ̀yin tẹ́ níṣòro wọ́n fún lórúkọ kan sí yá bá ń fà lájù mo ní ká máa wá nọ́mbà rẹ̀ ká máa wá nọ́mbà ọ̀daràn olórúkọ ọlọ́ni nínú sóra wo bá ń fà lájù wà kò sí sóra nínú àyà o kò láyà nínú àdìsí o kò ládìsí níbo ni wọ́n ti rí yẹn ọlọ́wọ́n bá ní walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́wọ́n bá ní mo ní àwọn ní fàdí ọ̀hún bí ha ó wà ẹ máa fi pè mí ó dẹ̀ sọ wallahu la ilaha illa huwa alhayyu alqayyum alhayyu alqayyum olùkọ́ ọlọ́ni alfatah arrahman arrahim almalik alqudus assalam arrazaq shafi asitir àwọn orúkọ tó dáa tó dáa àwọn orúkọ tó dáa tó dáa lẹ́nu ya bá ń fà lẹ́nu ṣe yẹn wá dáa níwọ̀n ló wọ́n mú àwọn bàbá kan ló fáwọn ẹ bá àwọn bàbá lẹ̀ àwọn bàbá kọ́ lọ́wọ́ bá aláàrán sí anábì lọ́lọ́rán èyí tá anábì mú wà ní oníkẹ́ lò oníkẹ́ má ṣe ìmá pàlá lórúkọ kókọ àrífín ni ẹbọ ní. ọlọ́wọ́n bá ní walillahi al-asma'ul husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi ọlọ́wọ́n bá ní ẹ̀fín wọn lẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe ìlhádì nínú orúkọ mi tí wọ́n dókọ̀ mi rú tí wọ́n pè mí lóko tí ń sọ́ra mi sayujzawna ma kanu ya'malun ọlọ́wọ́n bá ní ẹ̀sán bọ́ iná sílẹ̀ san yẹn lérí tí wọ́n ṣe láyé Suratul A'raf àyà 180 orúkọ ọlọ́run kò kí yọ̀yàn lẹ́yìn ya Fattah ya Razzaq ya Alim ya Shafi eh, eh, ya Latif ya kẹníyì ọwá ní ya jàlìjàlù jàlìjàlùkà àwọnúkà iléka ọlọmọsálásí wọn ní àbọ̀ lọ́wọ́ àṣìṣe kan wọn ní orúkọ ọlọ́run ọba àbọ̀ ọ̀pàdé àwọn àbọ̀ ọ̀daràn lẹ́ni íńtánẹ̀tì lọ́wọ́ ní ya jàlìjàlù jàlìjàlùkà ya jàlìjàlù yáàdà jalal wal ikram lọ́wọ́ ní kura ká máa mú orúkọ tí yóò síbi tá ti tírèsì kò síbi tá fẹ́ tírèsì sí ẹbọ ni ò kọ̀dá o sọ́tọ̀lá àrọ́f àyà 180 lọ́wọ́ jalimu jalimami kandu jasini ukami kandu sagigari karami kandu bisimilayi kandu ramani kandu kí ni tí wọ́n gbogbo rádàrà táyì kọ́lọ̀ mọ́sà sọ wá ń bẹ̀ ẹjá fi jàǹká wọlé ká mójú ọ̀nà tó ṣe kí ni jàmáà ọjọ́ náà tó kílẹ̀ ọyọ́ wa kẹ gbogbo ńdá wì tán yọ wa ya wèrè bàbá rẹ̀ tó fẹ́ jẹun ẹ̀ wọ́n máa mú káàkiri ó ti pèpè púpè ó ti já sínú àwọn agbó àlìjànú ó kọ tí wọ́n fún ọ tó rí ibi tó tírẹ̀sì ẹ̀ sínú Qur'an níbo ló torí ọ̀nà bàbá àwọn bàbá yìí mú làwọn ti rí ọ̀nà bàbá níbo láwà wá sí tí ọba ti sínú Qur'an àpàdà wá sọ́dọ̀ àwọn ṣètán ẹ má jẹ́ wọ́n fún orúkọ burúkú yẹ má jẹ́ wọ́n fi tàn wá orúkọ tó wà ní Qur'an tàbí sí ó ti ṣe kíni ó ti tó níparí ọ̀rọ̀ mi àtàwákùl alàtàmá ìmọ̀tàwákùlà tààmà kí yóò ní nǹkan kan tí ó sọkọ́ àbí tó sọ̀rọ̀ àti mẹ́nu balẹ̀ kan ọ̀yìn eléyìí náà nínú àwọn ẹbọ tó bá jẹ́ kí wọ́n gbára lé pátápátá pé kìíní yẹ òun ní sọ̀hún kìíní yẹ òun ní sínà fún un kìíní yẹ tóun fi kọ́ yẹn òun ló jẹ́ kó lé ọ wọlé òun ló jẹ́ kí dáàbòbò kọ́ máa bẹ fóun ànábì nínú rúkọ ọ̀yìn abdulhamid masoud ọlá ànábì nínú rúkọ wọ́tàmá yìí máa wọ̀tíwálẹ̀ tàṣírík ànábì ní ọ̀fọ̀ ká máa pe àwọn àgbà ká máa pe àwọn èso àti ká máa so nǹkan mọ́lé so nǹkan mọ́mọ́tò so nǹkan mẹ́sẹ̀ so nǹkan mọ́rùn wọ̀tíwálà àti ká máa sògùn fẹ́ ṣíríkùn ẹ̀bọ ni o ọ̀bùdá mọ̀sílà anábìlá sọ fún fẹ́ àbó ló ti wá máa sùn kan mára tọ́wà pé ìwọ gbọ́ lọ́ngbọ́ nítọ́ gbàgbọ́ náà ló sọ mọ́ra yẹn òka oyé tọ́ ni ò ní rà tọ́ bá gbàgbọ́ ò ni pé ó ti ìgbàgbọ́ ni ìgbàgbọ́ òdẹ ni kọ̀yẹ́ kó ní sóòka tálẹ́ kó ní sí Allah tó bá ti fẹ́ dáṣẹ̀ jáde nínú ilé sọ pé bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah anábì ní kankan ní síyàn tẹ́yàn fi darí nǹkan mẹ́ta náà ni bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah lọ́bátá àwọn ìjànà ma bìlà fún ni ọwọlé bisimilahi waladina wa bisimilahi kharajina wa ala Allah rabbina tawakkalna tawakkalna iná ni wọ́n ní gbogbo àwọn èṣù tó wà nílé rẹ̀ wọ́n jáde fún ọ̀tọ́ bá ti wọlé ìta fi máa ń fi nǹkan yìí kan torí ojú torí olè torí àlìjẹ̀nu torí àwọn ẹranko burúkú tẹ́ máa wá hàmù yàn wọ́n ní tó bá ti kakùrù sí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n sá lọ ọkà bá kọ́ra wọn sá lọ àfọlákì náà kọ́lọ́ aláwọ̀ kùrù sí ìgbà tó fẹ́ sùn ọlọ́run bá lè gbogbo ọ wa ala Allahi suratul maida aya 23 tó ìyà tí ó wà fún gbogbo àwọn ẹlẹ́bọ nílé ayé ọlọ́ni sanúlìkì fi kulubi lẹ́sìn kafaru ru'ba bima ashraku billah suratu al-alimuran aya 151 ọlọ́run bá ní àgbẹ̀sọ́kàn àwọn ẹlẹ́bọ ìpayà àìrójú àìráyè ìdààmú ọlọ́run láàfi sínú ọkàn wọn ní ayé wọ́n wá sọ tàwọn olùgbàgbọ́ fi qulubil mu'minin ìwọlẹ̀ ìwọ̀n fẹ́ni méjèèjì ẹ̀wọ̀n ọlọ́run láàfin fọkànbalẹ̀ sọ́kà àwọn tó bá gbọ́ lọ́nà ìka gbọ́ tí wọ́n ní ìkàmì ìtàn gbàgbọ́ ìdààmú òṣè wá ní bá ọ nígbà tó gbé ẹni tí kò kì í sọ ọlọ́run sọ́kàn tó ní yọ máa ràn ọ́ lọ́wọ́ lérí ètò ayé ẹ̀ eléyìí ni ìyá àtàyé gbogbo táwọn lé ayé torí tranquility torí ìfọkànbalẹ̀ gbogbo táwọn lé ayé torí ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ ni tó ga jù nínú téèyàn wá lé ayé ọ̀ wá lérí àfikọ̀gbọ̀ ọlọ́run gbọ́ ọlọ́run wá ń sàlàyé tí ó ṣẹlẹ̀ lọ́rùn oyé ó ní innahu man yushriku billah ọlọ́ni gbogbo ẹni tó bá mú nǹkan míì mọ́lọ́run tí ń bẹ̀ tí ń sìn tí ń pè tí fi ń wọ́sọ̀ tí ń tọ́gbàrá lé pàkọ́dé haramallahu alayhi aljanna ọlọ́run aljanna tí mo kọ́ kalẹ̀ tó dá tó dùn yẹn ìwọ ní kọ́ wọ́ bẹ̀ o wà máa wá unnar ọlọ́run bá ní inú náà ní ọwọ́ wà máa lizzalimina min ansar ọlọ́run ní àwọn òní ọwọ́ àrùn àwọn lọ́wọ́ mo fẹ́ mọ̀ wọn ọlọ́run bá ní kò sí wọ́n bá lè gbọ́ ọ̀lẹ́bí ni ọlọ́run bá ní lè mú ṣèrè kí ọlọ́run bá ní kò sẹ́nìkan tí ó gbà wọn lọ́wọ́ tí wọ́n fi ní wọ́n náà tẹ́yìn bá kó lé ayé ìjàmọ́ ọ̀dà kéyìn lọ́dẹ sinmi náà jẹ́ náà sọ́rí mọ̀dájú àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ wájú ọlọ́run ní tó ní ní tí ó ṣe ọ́ ní tó ṣe ní tó kò ní yí padà gbogbo ẹbọ tó ń ṣe yẹn òun ṣe ẹyẹ lẹ́mìí pé yóò yí nǹkan padà nínú kádàrà sọ wá rí tọ́lọ́run ní ọ̀padà wá ṣẹ ìtò òfin wọ náà ni pé ìwọ gbà pé àwọn nǹkan yẹn ló mọ àṣìfún tọ́ ayé ọ gbà pé àwọn nǹkan yẹn ni ò jẹ́ kó tí kú nǹkan yẹn ló ń dáàbò bọ́ ló fi ń bẹ ìfọkànsọ́dọ̀ nǹkan yẹn ní òmù ọwọ́ náà àmọ́ ń tọ́lọ́run bá aláà ní létò lérí rẹ kò ní yí padà tàlá ní ọ̀sẹ̀ bọ́ jágbó lọ bó ṣe ń lọ yẹn

kọ́lọ̀wọ́n bá aláàkọ́mọ́sà mọ́sòrò wa lọ pẹ̀lú imani kọ́lọ̀mọ́sà jẹ́ láti bọ̀tán dáadáa pẹ̀lú imani kọ́lọ̀wọ́n dà ọpapọ̀ máwọn tí ó kẹ̀ tó wà dìjọ́ alìkìyàmà nínú àwọn olùgbàgbọ́dọ̀dọ̀ kọ́lọ̀wọ́n fi asínú alìjẹ́nà kọ́lọ̀wọ́n jẹ́ إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار